alhamdulillah fúnmọ̀ sọ́látù wasalamu ala rasulillah a kí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yí ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san ní ẹ̀san olóore láyé àti ọjọ́ ìgbéǹde alkiyama tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa bá ètò àbọ̀ ní òwe ní ká bẹ̀rẹ̀ látorí àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa anas rashid tí ó kà fún wa bísmìlá. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu la ta'kulu riba adhafan mudha'afa واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu Maryam Rashida ṣe bísmìlá. Kọ́lá Rasulullahi sallallahu alaihi wa sallam láyé díkùrú jánata ààkùn wàwáwù náà sáyé translation the prophet of Allah peace be upon him said a disobedient renewal paradise translated by Nasai lessons from the hadith one paradise is reserved for an obedient child two Islam encourages goodness to parents treat our paradise life at the feet of our parents. tó ọlọ́run jẹ́ kí gbogbo àwọn ọmọ náà kó jẹ́ kí wọ́n ṣoríire ẹ̀yin ẹrúsìn ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ a tún tẹ̀síwájú lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe lọ ní Ramadan 1442 a ti jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ almuharramat àwọn prohibitions àwọn nǹkan tí Islam ṣe léèwọ̀ òun ni ń tọ́pọ̀ jù tá a fẹ́ fókọ́ọ̀sì ní ọdún yìí a sọ àwọn nǹkan míì o ṣùgbọ́n tọ́pọ̀ jù nínú àwọn ẹ́písòdù wà wa orí ń fẹ́ fi sọnù kò sáníyàn míì tá gbogbo mùsùlùmí ayé ká lè jọ ire gẹ́gẹ́ bí ó kọ ètò wa alimuflehun àwọn tí yóò sórí ire ọlọ́run jẹ́ àjọ jèrè ire ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ìta fẹ́ gbéyẹ̀wò lónìí òun owó èlé mímọ́ gba owó èlé mímọ́ jẹ owó èlé mímọ́ yá owó èlé mímọ́ yáàyàn lówó èlé ṣíṣe akọ̀wé owó èlé àti gbogbo tọ́jọ́ mọ́ owó èlé tá a máa ń pè ní àríbá nínú àwọn àdánwò tó ń lọ lórílẹ̀-èdè àgbáyé tí nàìjíríà náà kú ń bẹ̀ òun ni pé kálukú ti dẹni tí ń yáwó èlé kálukú tẹ́ntì tó yẹ kó ń transact nínú owó èlé ìyẹn ló fàtà àṣẹ kọ́ sọ ìtumọ̀ èlé nínú Islam àwọn àfáà ní tàrífù rìbá wọ́n ní tí ń jẹ́ rìbá gan lọ́gàtàn òun náà ni àzìyádà wà nùmúwù kí nǹkan ó lékún sí i kí nǹkan ó gbé èwù sí i òun gan ní ń jẹ́ rìbá nínú èdè lárúbáwá ṣùgbọ́n nínú ṣẹ̀ríyà ti Islam ìtumọ̀ pọ̀ tí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n fún un lòun náà ni èlé kan àzìyádà fi àṣìyá inma sùsọ̀ àwọn àáfàá ní àwọn èlé tó wọnú àwọn nǹkan kan tí sẹ̀rí àti jẹ́ kó yé wa adil nínú àwọn káràkátà kan èlé wa wọnú ẹ̀ àwọn àáfàá lára tí ń jẹ́ rìbá ni àwọn àáfàá lóhun náà tún ní nǹkan tá a gbà tọ́já sí pé ìwàdìn maxus àwọn nǹkan kan tá a fi ń jírò ara wọn lọ́nà tí ọ̀tọ̀ tọ́já sí wípé Afeleji ìjírọ̀ eléyìí tí èdè ẹ̀sẹ̀ rú nǹkan kan náà tó yàtọ̀ sí ara wọn yálà ara nǹkan lọ́wọ́ ara ẹni ìta wa fi san ó lè jù tí ara lọ àbá ayára ẹni ní nǹkan ìta wa fi gbà padà ó lè sí ìta ayáàyàn àwọn àáfàá lélẹ̀ ìní tí ń jẹ́ rìbá a máa gbọ́yé nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ ìbá ń tẹ̀síwájú kó lè bá yé wa àáfàá ní ti ń jẹ́ yìí kápọ̀ mọ ìdájọ́ ẹ̀ ìdájọ́ rìbá lọ́dọ̀ ọlọ́run tó dá sánmà àtilẹ̀ òun ni pé haramu ni èèwọ̀ èèwọ̀ òun ni kí mùsùlùmí kó máa yáwó èlé èèwọ̀ ni kí mùsùlùmí ó máa yáàyàn lówó èlé èèwọ̀ ni kí mùsùlùmí ó ṣe káràkátà tọ́já sí pé èlé ti wọnú rẹ̀ èèwọ̀ ni nínú òfin ọlọ́run kódà tó máa bí ọlọ́run nínú pọ̀ tọ́lọ́run sọ ọ̀rọ̀ tó nípa ọ̀rọ̀ tó lágbára lọ́lọ́run ọba àlékè ọlá òun lọ́lọ́run sọ lórí ọ̀rọ̀ rìbá yìí tọ́lọ́run fi ń jẹ́ kó yé pé gbogbo àwọn tí bá ń jẹ rìbá wàhálà gidi ní ó ṣẹlẹ̀ tó bá di ọjọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ẹ jẹ́ ká mú báyìí ọlọ́ni àlẹ́bí náà yá kùlú náà rìbá láyẹ̀kùmú náà ìlà kálẹ̀dì yàtàkọ̀bátù ṣàìtọ́nà mínà lmas ọlọ́run láwọn tí ń jẹ owó èlé àwọn tọ́já sí pé owó èlé ni wọ́n ń díìlì pẹ̀lú tiwọn tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ọlọ́run ni wọ́n ó dìde bí aláǹgànà wọ́n ó dìde bí ẹni tí nǹkan ti fọwọ́ ba ọpọlọ wọn bí ẹni tọpọlọ rẹ̀ ò pè mọ́ bí wọ́n ó ṣe dìde tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama nìyẹn kí ló fà tí wọ́n ó ṣe dìde bẹ́ẹ̀ torí wípé wọ́n ń sọ lẹ́nu wọn pé ìnàmọ́ bá fi lù rìbá wọ́n ní sẹ́ rí ká máa rà kátà wọ́n náà bí nǹkan náà ní kí ni ìyàtọ̀tọ̀ wà ń bẹ̀ kájọ wéèlè wọ́n ní bísínẹ́sì ni ọlọ́run ní ẹ mistake àhálà á rìbá èmi ọlọ́run ṣe business transactions kátà ọlọ́run ni mo ṣe lẹ́tọ̀ọ́ lòun wàhárọ̀mọ̀ rìbá ibi tá à lọ gan nìyẹn fúnra ọlọ́run ló mú ìdájọ́ wá wàhárọ̀mọ̀ àrìbá ọlọ́run ni mo wá ṣe rìbá mo ṣe ní àràámù mo ṣe léèwọ̀ èèwọ̀ ní o ẹ̀ńbà ti ní lòun fẹ́ máa jẹ ọ ń kọ lẹ́tà sí ìbínú èmi ọlọ́run ni o jẹ́mọ́ tá a bá wò nínú àwọn nǹkan tí ò mú ọ̀kan nínú ẹ̀ ní rìbá ọlọ́run ní wàhárọ́mọ́ àrìbá mo ṣe rìbá ní àbáàmù mo ṣe léèwọ̀ fún yín ọlọ́run wá kìlọ̀ fún gbogbo wa gbogbo àwọn tọ́já sí pé owó èlé òun ni wọ́n ń díìlì pẹ̀lú he ọlọ́run lẹ́ni tí wàásì bá wá dé bá wàásì dọ́dọ̀ rẹ pé kódà ká máa jẹ rìbá o fàmọ́ ń já àwùmọ̀ òyìnbọ̀ tó ń mìíràn bìí ìwọ náà ń gbọ́ lórí rédíò báyìí bá a ṣe ń sọnú àwẹ̀ ọ̀ ń gbọ́ lẹ́nu àwọn àáfàá láwọn mọ́sálásí ọ̀ ń gbọ́ láwọn kútúbà jímọ̀ ọ̀ ń gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ káàkiri ọlọ́run lẹ́nu tí wàá àṣìbá wa dé bá lórí ọ̀rọ̀ owó èlé fantaha lọ́ba ní pé tó mi ní jẹ rìbá mọ́ mi ní yáwó èlé mọ́ mi ní yáàyàn mi ò ní díìlì inú tọ́jọ mọ́ owó èlé fálàwù mà sálà èyí tó ti yá ṣáájú òní tá à ń ṣàlàyé ẹ̀ onye ìmọ̀ tí ọ̀dà ànìmọ́dẹ̀ fi gbọ́ nù oríṣi èèyàn ìyá mọ́ èèyàn ìyá àyàn ọlọ́run lè tó ṣe kọjá mo forí ètò ọlọ́run àti yááfíẹ̀ wà á múlù wúlàlà ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́run wà mọ́ ní áádà tó wá padà di owó èlé pé láti bísínẹ́sì báyìí nígbà wọn ni ìyàwó èlé à ń bọ̀ o torí pé rìbá o ibẹ̀ ní jẹ́ bísínẹ́sì òun ó ọlọ́run ní fáwùlá ayíkà asahabu nari jàmọ́ ẹ̀wọ́ bọ́lọ̀ ṣe sọ̀rọ̀ tó nípa ọlọ́run inú náà ni wọ́n máa lọ wọ́n fi áhálì dùn náà wọ́n ò sì ní jáde ńbẹ̀ wọ́n ò ṣe gbére nínú náà ni jàmọ́ kí láǹfààní àwẹ̀ tá ń gbà kí láǹfààní ìrun tá ń kí kí láǹfààní mẹ́kà tá ń lọ tá ń rọyìn mẹ́kà kí láǹfààní ìsàkà tá ń yọ tó jẹ́ pé owó èlé òun la fi ń somi ara ọlọ́run lẹ́yìn tó bá jẹ́ pé owó èlé ìlú tó padà síbẹ̀ ọlọ́run lòun ó tìbọnú náà ni yóò wọnú náà ni umu fi áhálì dùn náà wọn ò ní jáde ń bẹ̀mọ̀ láíláí wọ́n ṣe gbére nínú iná òun ni ọlọ́run ní yẹ́mọ́ akú lọ òrìbá níbi gbogbo tó bá jọ èmi ọlọ́run máa ni èmi ọlọ́run bá àlékè ọlá inú mi ò ní dòṣò wéèlè ṣùgbọ́n àwọn tó bá jọ mọ́ sọ̀dàkọ àwọn nǹkan tó já wípé kìí ṣèlè àwọn nǹkan tó fi àánú láàrin ara yín òun ọmọ gbèrú sí i wàlọ́wù tí wọ́n ń kọ tòun ọlọ́run tí wọ́n ń takò tòun ọlọ́run tó jẹ́ ẹlẹ́sẹ̀ jẹ́mọ́ tá a bá lọ wo àyà yìí àádìpọ́lọ̀ fún rẹ̀ ló come out pé àràámù èèwọ̀ ni tí ó sì jẹ́ èèyàn wọná ọlọ́run abìọ́ mọ́jì awọ náà àfẹ́ wọná la ṣe ń ṣe ìsìláàmù à ń kírun à ń gbààwẹ̀ fún ọ à ń dárun mọ́jú ewé èlé ọlọ́mọdé ọ̀ṣọ́wádó lórí ibú níwájú rẹ̀ jẹ́mọ́ tá a bá tó lọ wò ó nínú súrọ́tù àálà ìbúrẹ̀ èyí tá yìí ẹ lọ wo súrọ́tù lìbákọ́rà Quran chapter two bá ti wò láti verse two seventy five ká máa wò lọ bí verse two seventy eight two seventy nine àárí àwọn ọ̀rọ̀ yẹn tó kún bẹ́ẹ̀ kẹ̀kẹ́ ọba ọlá tó bá wa sọ nínú alimron ọba ọlá òun náà tó ń bá wa sọ̀rọ̀ ọlá ń jẹ́ kó yé wa nípa pé yà yọ àlẹ́bí náà á mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo Quran chapter three verse one thirty ọlọ́ọ̀ni látàkùlù rìbá ẹ má máa jẹ owó èlé àgbà áfà mọ̀dọ̀ áfàtàn tẹ́ẹ̀mà wá jẹ́ nílọ́po ìlọ́po wà tákù lọ́ àlàálà kò tó filẹ̀ fún ẹ bẹ̀rù èmi ọlọ́run òkè ẹni jẹ́ tí ó jèrè ááyà ìlà àwọn kan sì gbọ̀ wọ́n ló wé èlé tó bá mọ díẹ̀ wọ́n ní òsì tó burú mẹ́ lẹ́nu wọn lọ́hùn kéde lẹ́nu ọlọ́hùn wọ́n lọ́lọ́ sọ pé àbà áfán mọ̀dọ̀ áfàtàn wọ́n ló wé èlé tó bá jẹ́ ìlọ́po tó jẹ́ pé interest orí ẹ̀ pọ̀ gan-an ọ̀fẹ́ à ń sọ fúnrú ẹni bẹ́ẹ̀ wípé kò gbàgbọ́ yọ ọ̀rọ̀ lọ bó ṣe zero point one ńlọ́ba gorí owó fún yàn ìrìbá ni lọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ bá dẹ̀ wọ ayà tọ́lọ́run sọ yẹn wàzà rúmọ́ bàkíyà nínú rìbá kùrán chapter two verse two seventy eight ọlọ́run gbogbo tó bá kù ní rìbá bó ṣe wò kéré tó ẹ fi ilẹ̀ ìbá jẹ́ nǹkan kékeré báyìí ló lé rìbá ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run ayà yìí àníjìká gbọ́yé kò sásìkò tọ̀pọ̀ gbogbo rẹ̀ èlé èèwọ̀ ni lọ́dọ̀ ọlọ́run ìyẹn láàṣẹ wa máa ṣàlàyé pé rìbá yìí àwọn àfáà wa ló pín sí méjì a ní rìbá lè fọ́dùlì wà rìbá nà sí à rìbá lè fọ́dùlì wà rìbá nà sí à rìbá lè fọ́dùlì ó ní àlàyé táwọn àfáà wa fún kí ni túmọ̀ rìbá lè fọ́dùlì dó arínú àwọn àfáà bíi ìmáàmù Ṣàfi'í àwọn pín sí mẹ́ta àwọn fi rìbá yẹ di rìbá àtọwọ́dọ́wọ́ ṣùgbọ́n ìtí àwọn onímọ̀ lọ ọbẹ̀ òun náà ni méjì yẹn ládẹ́ lónú ìdánilẹ́kọ̀ọ́ wáyé wọ́n ní ribali fọ́dúlì òun ni yíyá rẹ ni ní nǹkan òun ni báyìí nukud bí nukud awi tọ́ám bí tọ́ám máa ziyada wà wúwà muharramun wọ́n lóun ni kọjá sí wípé èèyàn fi owó jìrọ̀ owó irú ẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹnìkan ó fẹ́ fún ní agánran owó ó wá fún ní agánran one thousand mẹ́wàá which is ten thousand òun fún ọ ní one thousand tọ́dọ̀tì mẹ́wàá ten thousand ìwọ wá fi fún ní one thousand agánrán mẹ́sàn nine thousand rìbá ni kéèyàn ó fi owó pààrọ̀ owó ká lè kún ọ wà ń bẹ̀ rìbá ni lọ́dọ̀ ọlọ́run àbí oúnjẹ pẹ̀lú oúnjẹ èyí ò ní í ṣe pẹ̀lú àlékún nínú àwọn nǹkan tá a fi máa jírọ̀ àlékún nínú tá a fi mọ́ ẹ̀dínwó làwọn obìnrin pé ọkọ mi fẹ́ dé ní weekend yá mi ní ráìsì kóńgò méjì kóńgò méjì àbọ̀ lẹ́fì dápadà ó ní kò sí tó burú mbẹ̀ ààbọ̀ tó fi léhùn rìbá ni lọ́dọ̀ ọlọ́run yá ní ráìsì kóńgò méjì kóńgò méjì ni kóhun náà ṣe kíni o kò fi dápadà tó bá jẹ́ ìran oúnjẹ kan náà so ti yá mi ní ẹ̀wà agolo mẹ́ta òun náà fi agolo mẹ́ta yóò fi dá padà tó bá ti lè lékún rìbá ti wọ̀ nínú òfin ọlọ́run ẹlẹ́kẹ̀ẹ́dì ni rìbá náà sí yà wà wúwà sí yá dà àlẹ́tí yà kúrò alùbáyọ̀ mílẹ̀ mùsítẹ́rì mọ̀kọ́bílà tààjìl àáfàá ní rìbá ẹlẹ́kẹ̀ẹ́dì ni rìbá pé àsìkò ti gorí nǹkan mọ yọ ọ ní twenty thousand lónìí ẹgbọ́n yé dáadáa o ẹni tí ó ra nǹkan àtẹni tó ta nǹkan àbẹ́ni tó fẹ́ fúnyàn ní nǹkan torí pé kèé sojú ẹsẹ̀ òun ni yóò dá nǹkan yẹn padà káwá ṣe kí ni o káwá fowó lé ìwé ẹ̀ ní gbogbo àwa tá à ń yáwó a gbọ́dọ̀ sọ ilé ìṣe ayọ̀ níye báyìí wọ́n sọ láàrin ọdún méjì iye tó fi sọ rìbá ni nínú òfin ọlọ́run ẹ̀yin ẹrúsìn ọlọ́run àátùn máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rí báyìí torí tọ́lọ ní yóò gbé èèyàn wọná agbọ́dọ̀ ṣàlàyé ọlọ́mọ sí wa lọ́mọ náà ilé ẹ̀kọ́ mùsùlùmí high school náà ṣe onígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ 080 títí lọ́tà tó máa pàdé ìnáwó islam rasheed hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh